mo kí n káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbogbo ẹbí ọ̀làdìpọ̀ díyà ó ní wọ́n ti kéde ìpapòdà bàbá wọn eléyìí ti ṣe olórí àwọn òṣìṣẹ́ nígbà kan rí lábẹ́ ìjọba ológun ti general Sani Abacha wípé bàbá ọ̀hún ti jáde láyé ní ẹni ọdún mọ́kàndín nínú ọ̀rọ̀ èyí tó gba ẹni tó jẹ́ agbẹnusọ fún ìdílé náà ìyẹn barrister Prince Oyèsímilọ́lá díyà jáde ni wọ́n ti kéde ìpapòdà àròdà bàbá wọn tí í ṣe lieutenant general donaldson ọládìpọ̀ oyèyínká díyà ẹni tí ó jáde láyé ní ẹni ọdún mọ́kàndín ní ọgọ́rin wọ́n sọ wípé bàbá òun wọ káàlẹ̀ lọ ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún twenty twenty three tí ọ̀pọ̀lọpọ̀ àdúrà sì ti ń lọ sọ́dọ̀ bàbá náà wípé kí olódùmarè kó tẹ́ ẹ sí afẹ́fẹ́ rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré tí ó tún jẹ́ ọkọ́ pàtàkì nínú àwọn amòfin ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ìyẹn Desmond Elliot ló ti sọ wípé òun ṣetán láti bá Olúmídé Òwòrò ṣiṣẹ́ papọ̀ nínú ìṣèjọba òun eléyìí tí wọ́n ti tún òun yàn bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí òun ni Olúmídé Òwòrò tí òun pẹ̀lú jẹ́ ọkọ́ pàtàkì nínú àwọn òun kópa nínú ìdìbò eléyìí tí ó kọjá lọ tí wọ́n ti fi ṣe àtúnyàn Desmond Elliot ló ti sọ wípé òun ṣetán o láti bá Desmond Elliott àti èyíkéyìí nínú gbogbo àwọn tí wọ́n jáwé olúborí ṣiṣẹ́ papọ̀ láti ṣàkóso àmọ́ ní báyìí o Desmond Elliott ti wá sí gbangba láti sọ wípé òun pẹ̀lú ti ṣetán ó sì ti múra tán pẹ̀lú láti bá Olúmídé Òwòrò ṣiṣẹ́ papọ̀ fún ìtẹ̀síwájú agbègbè àti ẹkùn tí àwọn ń ṣojú fún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ orí ayélujára kan gógó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ṣe ń fi fọ́nrán fídíò ibi ìsìnkú ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré tí orúkọ rẹ̀ ń jẹ́ gbémi sórí ìtàkùn ayélujára wọn Ibrahim Chatta Kọ́lá Ajéyẹmí tí í ṣe ọkọ Tóyìn Abraham àti Kẹ́míntìn tó ń ti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré gbogbo ni wọ́n lo ìtàkùn ayélujára wọn láti fi fọ́nrán fídíò ibi ìsìnkú arábìnrin ọ̀hún dágbére fún un tí wọ́n sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn tó dára onífẹ̀ẹ́ àti ẹni tí ó kó ọ̀pọ̀lọpọ̀ pa àwọn ènìyàn mọ́ra kẹ̀mí tí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré tó ń bẹ níbi ìsìnkú náà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kéde ìsìnkú àti ìpapòdà ọmọ náà ẹ wo díẹ̀ níbẹ̀. sọ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọkọ̀ pàtàkì nínú àwọn Square. tí orúkọ rẹ̀ jẹ́ Rude Boy ni ó ti lọ ra ilé olówó ńlá ti Atlanta níbi tí ó ti ṣírò owó ọ̀hún tí owó ilé ọ̀hún ní owó orílẹ̀-èdè Nàìjíríà ń lọ síbi five hundred and sixty two million naira tí owó ọ̀hún sì pọ̀ léyìí tí owó ilẹ̀ òkèrè rẹ̀ jẹ́ seven hundred and fifty thousand dollar tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé àníṣe Rude Boy ò kéré nínú ayé Rude Boy ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa kí wípé ó kú oríire ti ilé tí olódùmarè ṣẹ̀ṣẹ̀ jogún fún un ní Atlanta ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé wọ́n kú ojú lọ́nà fọ́nrán fídíò orin kan eléyìí tí wọ́n pè ní ayérayé eléyìí tí yóò jáde pẹ̀lú níbi tí òun ti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú arákùnrin kan tí wọ́n pè ní unstoppable Tọ́pẹ́ Àlàbí ló ṣe àfihàn bí ohun gbogbo ti ń lọ lẹ́yìn ìtàgé ìmúra rẹ̀ àti bí wọ́n ti ń palẹ̀mọ́ fún fọ́nrán fídíò náà ẹ wò díẹ̀ níbẹ̀. I'm not listening recording and uh, maybe she can be here. Can you can you try and uh, can you try here? Because just with here. That side. Okay. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà tó ń ti ìlú mọ̀ọ́ká orí ayélujára ni King Tunde Ednut òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún Peter Obi lásìkò ìdìbò ààrẹ tó ń ti ìpolongo rẹ̀ èyí tó kọjá Tunde Ednut ló lo ìtàkùn ayélujára rẹ̀ yìí láti gbóríyìn fún gbogbo wọn àti láti sọ fún wọn wípé wọ́n ṣe o ó wáá sọ wípé bí ti hàn ní gbangba wípé àwọn mi orílẹ̀-èdè yìí tí òye sì ti fojú hàn wípé ìgbà ọ̀tun tó dára ó sì ń padà bọ̀ lábẹ́ àkóso bó ti wulẹ̀ kó rí Túndé Ednut ló lè ìtàkùn ayélujára rẹ̀ láì lo àwòrán ju ọ̀rọ̀ tó kọ síbẹ̀ lọ wípé ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ alátìlẹyìn fún Peter Obi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré adẹ́rìnpòṣónú àti amúlùdùn ni ayọ̀ ajéwọlé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí wòlíì àgbà ó ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn èèyàn wípé òun ti padà dé o bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ó ní ayọ̀ ajéwọlé ti í ṣe wòlíì àgbà lo ìtàkùn ayélujára rẹ̀ láti polongo bí olódùmarè ti kó òun àti yọ lọ́wọ́ àwọn adigunjalè eléyìí tí wọ́n wọnú létọ̀ wọ́n wá tí wọ́n ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣùgbọ́n tí ẹ̀mí ẹnikẹ́ni kò sọnù ayọ̀ ajéwọlé wòlíì àgbà ó ní kò wá sórí ìtàkùn ayélujára láti ṣe ohunkóhun láti bí ọjọ́ mélòó kan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ sí i ní báyìí ayọ̀ ajéwọlé wòlíì àgbà ló wá ṣe fọ́nà fídíò kan láti sọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé a ti lọ a ti padà dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé ó kú àkóyọ wípé olódùmarè yóò máa dáàbò rẹ̀ bù wọ́n ẹ wo díẹ̀ nínú rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà òṣèré Fẹ́mi Adébáyọ̀ olóòtú ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàlàyé fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà òun sì ti wà ní Mọ́kà láti lọ ṣiṣẹ́ umura lásìkò Ramadan yìí Fẹ́mi Adébáyọ̀ ló lo àwòrán méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà òun sì ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ fún orílẹ̀‐èdè yìí fún òun fún ara òun àti gbogbo àwọn olólùfẹ́ òun pátápátá tó sì sọ yìí pé kí àwọn I mean. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré àti ìlúmọ̀ọ́ká nì ọmọtọ́lá jọládé èkéyìdé òun ló ti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára wípé ẹ má kàn rò wípé òun ti bẹ̀rẹ̀ sí ní jẹun ọmọ ní kíákíá wípé òun ti bẹ̀rẹ̀ òwú ọmọ bíbí láti ẹni ọdún mọ́kàndínlógún tí ń ṣe nineteen years ó sọ wípé michael ti ṣe ọmọ òun tó wá gbé òun ní pápákọ̀ òfurufú ti di ẹni ọdún mẹ́rìnlé ní ogún báyìí ti ṣe twenty four ó wá sọ wípé ọmọ òun ti dàgbà léyìí tó f fún un lórí ọ̀fẹ́ láti máa jẹun ọmọ Michael tí í ṣe ọmọ Jọládé Ọmọ́tọ́lá Èkéìdé ló lọ gbé ìyá rẹ̀ ní pápákọ̀ òfurufú tí àwọn méjèèjì sì jọ ṣe fọ́nà fídíò àti àwòrán léyìí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fáwọn èèyàn wípé mi ò déédé máa jẹun ọmọ lásìkò yìí o mo ti bẹ̀rẹ̀ òwú ọmọ bíbí láti ẹni ọdún mọ́kàndínlógún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìjọba ìpínlẹ̀ Èkó ti parí ètò láti pe àwọn tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ tàbí tí wọ́n jẹ́ afurasí nínú ọ̀rọ̀ ikú ọmọ iléèwé Chrisland eléyìí tí orúkọ rẹ̀ jẹ́ Whitney Adéníran eléyìí tí ó jẹ́ Ọlọ́run nípè ní kò pẹ́ kò pẹ́ yìí ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ wípé àwọn olùkọ́ àti gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú tó ṣe okùnfà ikú ọ̀dọ́mọdébìnrin ọ̀hún ó ní àwọn yóò pè lẹ́jọ́ Adéníran Whitney ó ní ó jẹ́ Ọlọ́run nípè ní ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún twenty twenty three lásìkò tí iléèwé wọn ti ṣe iléèwé Chrisland ń ṣe ayẹyẹ ìdíje ilésílé tí a mọ̀ sí inter-house sport ní orí pápá ìṣeré Agege stadium níbi tí ọmọ ọ̀hún ti jẹ́ ọlọ́run nípè tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tí wọ́n sì sọ wípé ọmọ ọ̀hún ti gbabẹ̀ sọdá ní báyìí iléèwé ọ̀hún ó ní ìjọba ìpínlẹ̀ Èkó sọ wípé ètò ti parí o láti pè wọ́n lẹ́jọ́ lórí àìkọbiara àti àìmójútó àwọn ọmọ bó ti tọ́ àti bó ti yẹ. kò ní jùbà ìlọ fún ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ohunkóhun tó lè gba ẹ̀mí rẹ lójijì tàbí tó lè sọ ẹ́ sínú àìsàn kògbóògùn sá fún un nítorí wípé ìwọ lẹni àkọ́kọ́ àjùwà ṣe ó dàbọ̀.